ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا para o ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وإسرائيل وإسرائيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بعلمك إنك تحكي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أبلغ kó wa jẹ ọlọ́run ọba tí ó kó àjọ ní ààyè yìí ó ti ṣe àti wá gbọ́rọ̀ ọlọ́run tó ṣe ní ọ̀rùn fún wa kìí ṣe gbogbo ẹni tó fẹ́ gbéra nílé ló lè gbé kìí bẹ́ẹ̀ ṣe gbogbo ẹni tó gbé náà ló lè débẹ̀ kìí tó wá ṣe gbogbo ẹni tó débẹ̀ lọ́kàn rẹ̀ wà ń bẹ́ẹ̀ mo dẹ̀ tí ń wojú àwa tá a jókòó agbé oṣù gbé àtúnwá àtúndé bẹ́ẹ̀ ojú wa tó wá dojú ẹ̀ ń tọ́ fọkàn sí níta wá sí òòrè ńlá lílé ń jẹ fún wa o béèyàn bá wá lásán tí ọ̀gbọ́n gan anábìá Muhammad sallallahu alaihi olóhùn náà nípìn orí ọkàn kọjá lọ lásán ó sì gbọ́dọ̀ ó sì jókòó kò tẹ̀lé sí ọkàn táwọn wò náà ẹnu kó jókòó ní lásán yóò fara kó orí lọlé báwo wá là wá dáa jókòó jù òbí wa yí pé inú ibùdó orí la ti ń lúwẹ̀ nínú ibùdó àánú ọlọ́run oná aláwà àwa abẹ náà wọn bá yìí tọrọ wá tọtẹ wá sí dáadáa yìí ọlọ́run kọ́mọ̀lẹ́wà kó mẹ́láìláì ẹnìkan wọlé jókòó sí Kùránì. kọjaka ka ma. sụgbọ nkà mint mbela ye. gba abadwo kọliti. a ma da otu m ee a kukuma bọya jeere abiri a jeere mbẹ. ta bawa jeere awa ma dụgbẹ aa dụgbẹ o. kikeji na-aba dị ise le. a ma wụ i kwe ọwa be. sụgbọ ọrụ ọlọrwụ. ẹnìkan ò lè jókòó sí kọ́ wa máa tún dáwò pé ṣé màá jèrè àbí mi ò ní jèrè afọlọ́nbúra lórí eléhùn confam tí ẹ bá ti jókòó sí alukoran ọ̀dọ̀ ọ̀ràn yàkóso rire yóò mú tiẹ̀ torí pé nǹkan tí a máa ń jà fún pé bóyá rìmú àbá rìmú èyí tó jẹ́ sí pé kọ̀kárí kọ̀tẹ́kù àlùbáríkà ti ń bẹ lára ọ̀pọ̀ ju àwọn ẹ̀sẹ̀ èèyàn tá ń bẹ lórílẹ̀ lọ. kẹ́nìkan wá fún mú tóun ọwá ń dilé ọwá ń takò tẹ́nì kejì kò ṣeéṣe. níjọ́ tí ọlọ́run ọba kọ́kọ́ sọ àlùkùránì kalẹ̀ fẹ́ni tọ́sọ kalẹ̀ olúwa lé ìdàkejì orí burúkú ìdàkejì oríire olúwa lé lọ fún olúwa ní máa ń dáná àlẹ́ ìdájọ́. Olúwa ní Al-Qur'an ń ta sọ̀kalẹ̀ yìí, ta fún wa Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Àmú wá fún ẹ̀ kó lè bá ti ayé ìṣòro àbóòsì alkìyàmà tó kòrò àmú wá fún ọbẹ̀ ní. Obìnrin ayé bí Al-Qur'an ń sọ̀kalẹ̀. kí wà nábì ó lè bá sórí bá sórí tẹ́lẹ̀ tó bá jókòó ti oríire rẹ yóò tó máa rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ onídàkejì tó bá jókòó ti yóò tó lórí padà wà lọ mọ̀ yí bá jẹ́ tẹ́lẹ̀ tó bá jókòó ti Qur'an oríire rẹ̀ ó máa pọ̀ sí ètò sì wà lọ́wọ́ rẹ̀ kò ní bọ́ láíláí. àwa dúpẹ́ fọlọ́run pé a jókòó nígbà Qur'an lákòókò wákàtí tá a wà yìí. a sì nígbàgbọ́ sí àyà tí a kéwòn ìpè téèyàn bá ti wà ń bẹ́ẹ̀ ó ti sórí rẹ̀. a nígbàgbọ́ bẹ́ẹ̀ oríire kọ̀ wá ń yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì oríire lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá ní kí n túmọ̀ ọmọ náà sóríire olówó ni owó olówó lásán iná rẹ̀ ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ o oríire tó jẹ́ ọgọ́ oríire onáà ní kéèyàn jẹ́ lẹ́sìn ọlọ́run. kéèyàn jẹ́ lẹ́sìn ọlọ́run ọjọ́ oríire. ọ̀gá oríire ní kíyàn jẹ́ lẹ́sìn ọlọ́run gbogbo nǹkan yòókù ní oríire ló ń náà ṣùgbọ́n abẹ́ oríire ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ àwọn abẹ́ lọ́wọ́ oríire tá a ṣe náà ọlọ́run má bàjẹ́ fún ọ ọlọ́run pápá lè fún ẹ̀fẹ́ nípa ọ̀kan wa ìyá ọ̀rọ̀ ààrẹ ní ìyá ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìkìrọ̀n. ajẹ́lọ ajẹ́bọ̀ díẹ̀ ṣùgbọ́n kù tọ́pọ̀ lábẹ́ àyà náà àtúfẹ́ sọ díẹ̀ nílẹ̀ lẹ́yìn ọlọ́nkọ́rọ̀ fún wa o. sọ́tọ̀ láti àyà kéde gẹ́gẹ́ bí sọ pé àhùnù bí ńlá ìmìnà ṣáyé tọ́ إن فيكم رسول الله ويطيعكم في كثير من الأمر لعنتم لو يطيعكم في كثير من الأمر لعنتم إن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وكروا إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون أولئك هم الراشدون واعلموا أن فيكم رسول الله من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك sallallahu alaihi wasallam aya àyà márùn-ún àkọ́kọ́. ó wa báwo láti wa ara wa lẹ́yìn wá àgbà náà wọ́n wá fẹ́ ṣàlàyé ni a ti ma ma bá lu tí ń tọ́jà ò ní ń a bá ń táyìn àwọn tó lè kọ́ wa lọ́nà tó lè fi wa lọ́nà táàfi ní ju ìwà kalẹ̀ wọ́n wá fẹ́ kọ́ wa nínú àyà náà pé tí owó bá ń bẹ lọ́dọ̀ ní ẹ̀ máa ẹ̀. ẹ̀kọ́ wá jẹ́ sí pé ànábì orí láyé táwọn ẹ̀fẹ́ ènìyàn olúwa fi ṣe àkọmọ̀nà fún wa ó yá pé ànábì ni mo fi ṣàpèjúwe pé láwọ̀ á قل واعلموا واعلموا أن فيكم رسول الله ó ní ẹ̀rọ ọmọ yìí pé ẹni tó tóbi jù lọ́nú àwọn ẹ̀dẹ́ ènìyàn ọmọ ń bẹ láàrin ẹmọ yẹ ẹmọ wẹ ẹmọ ẹ̀tọ́ ẹ ẹmọ ti yín ń bẹ kó tó lọ kò ní bẹ gbére yóò kú ń jọ kan. wàhálà òun àti ìgbà mọ́ sùúrù làwọn. sọ fún wa yí pé ẹ máa tẹ́ni àyà wálẹ̀ òkè orí ni a sọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ orí náà ni àná lọ́mọ obìnrin tọkọ rẹ̀ ń bẹ láyé báyìí rẹ̀ ìjọba lọ tán ọwà máa káwọ́lé wípé ha àmọ̀ ìyẹ̀ ń bẹ láyé kàlámà lò fún ọmọ akẹ́kọ̀ọ́ ṣúdẹ̀ǹtì tìwé ní àfa ọmọ aléṣẹ́wé ní mayẹ afá mayẹ onímọ̀ ṣúdẹ̀ǹtì tìwé ní mayẹ ọ̀gá rẹ̀. wà á yà mú àyùn bẹ́ẹ̀ náà làwọn oníjọba dé àwa tá a wà lábẹ́ ìjọba ẹjẹ́ ìjọba. wà á ẹnu pa àti ẹ̀rọ̀gùn ìní ó tó wa ẹnu gbógun ọ̀jà wa ó tó wa ẹnjọ́ ti Amẹ́ríkà challenge Nàìjíríà lórí kìnnìkìnnìkìnnì táwọn èèyàn ti president ìgbé wọn náà táwọn sí à tọ́ba táwọn sí ọmọdé wa máa ń tẹ̀lé báyìí iṣẹ́ kan ló dé iṣẹ́ kan ló dé o mọ wọn ara rẹ o tọ́ ọba tó ti tọ́ ọba yẹ ojú hàn síbẹ̀ ọkà bá máa. wọ́n á yà wúwo àti Ọjọ́ bàbá ìjọ́ tí mi gbọ́ ọ̀rọ̀ yẹn tí bàbá yẹn sọ ọkùnrin Amẹ́ríkà yẹn sọ sọ, mo bẹ̀rẹ̀ sí ìṣàdúrà nìkan lóun bá wa tọ́ ọkùnrin ìtọ́nà o, bàbá olórí wa yóò bá wa tọ́ sọ́nà o. Wọ́n jẹ́ lóṣù ó lò ó. Ó ń wówó ń jẹ ní. Àwọn sì ti dẹ́rù bàyín, ẹ sọ pé kí lọ fẹ́. Wọ́n lẹ́ni tí ò ní jẹ́ arọ́ náà lọ, ni là ń bá tinú ilé yí dáàkápá rẹ̀ yìí àbí ẹgbẹ́ kan boko haram ẹgbẹ́ kan mẹ̀tí yálà àbí kílẹ̀ pé bandits àwọn kíní kan náà bẹ náà pè ní mẹ̀tí yálà àbí kíní mẹ̀yẹ́tì yálà àríyànjú àdúgbò kọ̀ọ̀kan ọdún ní fìdíláńdé àbí ẹ̀rọ tó máa bà wá táwọn adáàkápá ọ̀tá nù lé láwà fèsì ọ̀tá àtà ọ̀tá àta tó yẹ pé ọ̀tá tí ẹ tajú tí wa lọ. Adó àlá ṣe ẹgbọ́n kankan wá, àìmọ́gbọ́n kankan wá nǹkankan lọ́lọ́ ń bẹ́ àwọn ará bí ọ̀rọ̀ tó bá ń lórídìí eléyìí tẹ́ bá ti ní nǹkankan ẹmọ yìírẹ o ìjọ́kíjọ́ tí ìjọba kan bá yẹsẹ̀ láàrin wákàtí kan péré tó ọba béèrè ìtọ́sẹ̀lẹ̀ ní Iran lẹ́nujọ́ mẹ́ta ìtọ́sẹ̀lẹ̀ ní ẹnu àkókò tí wọ́n pa president wọn yẹn tí wọ́n àti ìyàn míhun ara ọlọ́lọ́ ma ìfàsẹ́yìn tó fa kọ́ntì yẹn hmm. lẹ́nu bí ọjọ́ mẹ́ta tí wọ́n lò kán tó sáyé yẹn nìkan tí wọ́n máa délé lọ yẹn ọlọ́run ló máa ń lú nǹkan àfàsẹ́yìn tó bá wọn tó jẹ́ sí pé ọdún mẹ́wàá ogún ọdún láàrin jẹ́ mẹ́ta wọ́n lè má bá ma ẹ máa mọ iye tí bá ń bẹ láàrin yín. wàhálà òun àìmúnà sí ikú mọ́kùnrin náà sọ fún wa lánàá pé olórí pípé òun náà ni yọ́ máa mọ iye orí tí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ò ní jẹ́kọ́jẹ́ pé nítorí bóun ti súnmọ́ nǹkan yẹn ni ọmọ. ṣé ẹ ráwọn àwọn lọ́wọ́ pọ̀ jù bí a bá ti súnmọ́ nǹkan tó wọ́n ti rí fún tó bí a bá ti rí nǹkan tó ní wọ́n ti ní mayí ẹ̀ tó mọ́já wò rí bẹ́ẹ̀ ti wà ó wọ́n ní ààyà yìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tún ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tayé tí mo ní kọ́ sẹ́wálẹ̀ sẹ́wálẹ̀ wá ti sẹ́mi ẹ̀wálẹ̀ ọmọ àmọ́ bó ti máa implement ẹ̀ sínú òkèjì ayé tiẹ̀ náà olúwa ń wọ̀nà àwa múmi nìkẹ́ máa fi òṣìṣẹ́ ọlọ́run bẹ̀ láàrin. wà á yàmú àyùndàbí fún mọ́tò lọ́wọ́. òṣìṣẹ́ ọlọ́run ọba wá sí láàrin àwa tá a jókòó ní ìsìn ó sì tún bẹ tẹ́ ń kà lọ́wọ́ òun. má ṣe nǹkan míì. tó o bá ti nǹkan míì ọmọ yìí ó rí nìyẹn. wà رسول الله وأن لو يطيعكم في كثير من الأمر لعنتم àpèjẹ́ mi kò gbọ́dọ̀ máa tẹ̀lé yín gọ́gọ́gọ́ torí pé yín ò ní wáyé ọlọ́run ọ̀bá yín sọ̀rọ̀ ẹni tó lọ ń bá sọ̀rọ̀ yàtọ̀ sí ẹni tó lọ ń ọ̀bá sọ̀rọ̀. lọ́run ní ọgbọ́n fi ìjẹ̀bi rí mi ìdá bákan náà ẹsẹ̀ mi ẹ̀ wálẹ̀ ẹ bọ̀wọ̀ báwọn onímọ̀ àṣẹ̀ríà ntójú wọn tó nú ọ̀rọ̀ ọlọ́run ju ti yóò tó ntójú wọn tó nú ọ̀rọ̀ ànábì ẹ̀yìn ò débẹ̀ ìmọ́lẹ̀ kùránì ń bẹ́nu ọpọlọ wọn ìmọ́lẹ̀ súnà ń bẹ́nu òkìtì ayé wọn ẹ má rò pé gbogbo ń tẹ́ ẹ bá ti wí ni wọ́n máa gbà لو يضيعهم في من الأمر لعنتم ẹ wá lọ mà pé olórí tí ò ní jẹ́ kẹ́ máa tako ọ̀rọ̀ ọlọ́run tí ò ní jẹ́ kẹ́ tako ọ̀rọ̀ ànábì ó náà ní pé wà láàkí ní ìwà ọlọ́run ní kẹ́ máa nífẹ̀ẹ́ ìmáànì wàtàyí aláwọ̀ ọwọ́ àtọ̀tọ̀ ẹ̀sìn lọ́kàn الملك mọ̀nà tí ó pàdé àlè rọ́ọ̀sì lónà ọlọ́run ti abẹ́ ọ̀ nínú ẹ̀kọ́ tàná afẹ́ kí díẹ̀ sínú ìmọ̀ wọ́n ní ayà yìí sọ fún wa pé wà á lọ mú ẹ̀nà fi kọ́ rọ̀tún lọ́wọ́ Ayé fa'ánzimuhu wa wakiruhu wata ajabu ma'a. Wọ́n ní nǹkan tí wọ́n sọ fún wa ń bí wà á lọ mú Nàìjíríà ẹmà tóbi ẹgbẹ́ tóbi fún ànábì tí mo rántí. ẹgbẹ́ tóbi fún ànábì tí mo rántí yìí. ẹmà bọ̀wọ̀ fún ìjẹ́ tí mo rántí yìí. ẹ bọ̀wọ̀ fún pẹ̀lú ìjẹ́ tí mo rántí yìí.

wọ́n ti jú ni o wọ́n ní a máa ń sọ fún gbogbo ọmọ náà máa ti bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ àtìyá rẹ̀ àtàwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ tí wọ́n bá tóbi lọ́dọ̀ rẹ̀ máa lò ó àwọn tàbí ìwà nábì náà ó sọ́lọ́lọ́ àrẹ̀ nígbà bẹ́ẹ̀ wà nábì wọ́n ti fi gbà nábì wo mi lọ wọ́n wà á wò dáadáa nígbà tí wọ́n ti wọ́n ti gbójú kò mẹ́ẹ̀ bá tàbí ìbá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn èyí rí àtàbí wọn wà yí àní kéèyàn ògbórí kalẹ̀ báyìí láàrin ọgbọ̀n tó yọ gan pa bí wọ́n ti máa gan pa níbi náṣánná wọ́n wà gan pa wọ́n wà máa gbọ́ ọ̀run béèyàn bá sì gan pa lóòótọ́ ó ń túmọ̀ sí pé taratara tọkàtọkà ló fi ń ti nǹkan lọ béèyàn bá ń bọ́ sọ́tọ́ bá ń bá àyàn sọ̀rọ̀ tó fi mà sí òní tẹ̀lé ń tó ń sọ fún un nínú hmm. psychology ni o tọba ń bá sọ̀rọ̀ máa wojú ẹ̀. máa wojú ẹ̀ tó bá ń bá sọ̀rọ̀. àmọ́ kàpé ẹ̀ ọkàn ń gbọ́ báyìí lásán ní kọ̀wọ́ ní ọkàn. bó ṣe ń bá sọ̀rọ̀ ní ti báyìí. ẹ sáfẹ́ ń tẹ́sọ̀ jàre rí. àbí tàbí tí ń họra báyìí. àbí tó fìlà sí i. àbí tí ń yagó tó ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí lọ ọmọ wípé kò fọkàn gbọ́rọ̀ rẹ̀. Àwọn tàbí ọdí ọmọ òtàrà ẹ̀mù wọ́n lò ládàtí pẹ̀lú àná wọ́n ni káwà náà jẹ́ sọ fún àní pé ìjáàlù ládàtí pẹ̀lú àná lọ. Bọ́bá ti gbọ́gbá mú ní kọ́ọ̀lá kọ́ọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam. Bọ́bá ti lè gbọ́ báyìí yá àti ìfara Abdullahi bin Mas'ud radiyallahu onítùn ba ti onítẹ̀yẹ ba ti gbọ́yà ayọ́ alẹ́dínà àmànú fílkùrà. Orin ni fàárí àìhì sáàmù àkì. Fàárí àìhì sáàmù Abdullahi Mas'ud rọ́dí Allah. Ó ní ya jókòó pẹ́tẹ̀. Kọ̀ọ̀yà gbọ́ o. Ìmà Amúrán wà ìmà Nàhíyàn. Ó ti ti fẹ́ pàṣẹ kan lọ́n fẹ́ pàṣẹ ó ti pè ọ́. Ọ̀fẹ́ bọ̀ sọ̀rọ̀ nìyẹn. Bọ́ ti gbọ́ pé kọ́ńlá kọ́ńlá Rasulullah. sallallahu alaihi wa sallam yá tètè farabalẹ̀ o. ní láti máa mọ̀ pé àlọ́ àdàgbọ́ lọ àná Muhammad sallallahu alaihi wọ́n ní wọ́n ta àdàbò máa hò. ìkọ́dù torí pé ní tó fẹ́ bá yín sọ̀rọ̀ yìí lọ́mọdé tọrọ bí ẹ̀ bá fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá wa ní ìsúnbàtà wa kéékèèké àwọn ìyá wa ńgbàtà wa kéékèèké wọ́n máa pa wá láti àwọn kakọ̀ kan á máa fajúro pé ó lè sọ́jáde wọ́n máa wò lọ́kàn tó wà láàyè láti lè má bàbá yìí jù. Ah, ìyá yẹn owó wàhálà wọn ti pọ̀ jù. Ah, torí ìjẹ́ ni bàbá ti di bàbá ń jẹ́ ẹ. ìyá náà ti di ìyá ń jẹ ẹ ni wọ́n fẹ́ kí bàbá tí wọ́n ó di àbíyà tí ó di lọ́la ti lọ́la kó dáa ju tàwọn lọ àwọn nǹkan tó bọ́ mọ́ wọn lọ́wọ́ wọn fẹ́ kọ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ ni. wo ń gbà náà wa. wọ́n ní ànábì wa ọmọ fún wa ju bí bàbá àtìyá wa ti máa ìdí nìyẹn tó jẹ́ sí pé tó bá ti pàṣẹ nǹkan kan mọ̀ wulẹ̀ fojú ẹ̀yìn mọ̀jẹ̀ kan náà sẹ́wọ̀n sọ pé ìtúnú ilé òun ò tí kà wá tọ́ ọba ní ò tí kà wá ìtumọ̀ ẹni tí oríire ló sọ pé wọ́n ní ráàyè ànábì ìròrí ànábì tí àbí plan ànábì fún yín ojú plan tí wọ́n ní fúnra rẹ̀ lọ. tó ọ̀bà tí ìbádé bẹ wọn kò tí ò tí ma ànábì nìyẹn sallallahu alaihi wa sallam kama qala ta'ala rabbil ahzab olúwa ní àdínàbí yọ àwúlá dàdúbà náà àdínàbí yọ àwúlá abìlìmọ̀ mìírànà mìírànà ayà ńlá kan ní ẹ̀ wọ́n ní àdínàbí àdínàbí wa sọ́lọ́lọ́ wa lè wọ́n ayà kẹfà sọ́tọ̀lá àdáàdì lọ́wà wọ́n ní àdínàbí yọ àwúlá òun tó yẹ kí ẹ máa rán lọ́dọ̀ ànẹ́bí ọ̀pọ̀ ju ní tó yẹ kí ẹ máa rán lára ẹ̀mí ara yín lọ. Ní malaria bá ń bọ̀ lọ́ọ̀kan. Ọ̀fẹ́ tẹ̀sí máa ní àfàsọ́ mm, ní òwúrọ̀ yìí. Malaria ń bọ̀ lọ́ọ̀kan. Àti ìrí lápèjúwe. Wọ́n wá rí ànẹ́bì rèé. Tọ́líhù rèé. Kùsáàsì kùsáàsì sí òwúrọ̀. Sáàbù sọ́ọ́lì ò rí. Bá kò dáadáa o. Wọ́n lójú lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n wá ní Màdídà tí ń bọ ẹnìkan lọ́gbọ́dọ̀ bà náà ẹ̀ méjèèjì. Màdídà tí ń bọ ẹnìkan lọ́gbọ́dọ̀ bà náà ẹ̀yìn àtàlẹ́jì. Ah, náà ẹ̀ méjèèjì. Ah, wọ́n wá fún ọ̀wọ́ ní ọkọ̀ wá fún ní ọ́pṣà. Pé ọ̀dọ́ ta ni kọ́ máa lọ. Bí wọ́n bá ti rí ni ọ̀sọ́ o. Mọ́tò ojú ayé o. Mo ní kọ́ máa lọ. Mo ní kọ́ máa lọ.

wàláyà sínú kàmínà láti sọ̀kalẹ̀ fáńdàbí ìpè wàláyà sínú kàmínà òun lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ẹ jẹ́ kọ́ lọ bẹ kò lè ṣe lára ànábì bí wo ti sọ nìyẹn wọ́n nígbà tá a máa máa fojú dáadáa pẹ̀lú ànábì yìí ẹ̀rọ ẹ̀mí kọjá tí kò sọ pé yẹ kọ́ máa bọ̀ wá. Ìgbésùn lálẹ́ rí àárín mọ̀ ń sọ tẹ́lẹ̀ rẹ̀ ń gbọ̀n. tó wá jẹ́ sí pé ikú wa ní ń kọ́ wípé inú kágbẹ̀mí rẹ̀ àti kágbẹ̀mí rẹ̀ ta ló lè dúró pé ẹgbẹ̀mí tèmi sáàmà pẹ̀lú ọ̀rẹ́ tó bá wà ń jòkó kí n rí ọ ọ̀rọ̀ ọwọ́lọ̀ náà tó wà lọ́kàn Wọ́n lọ fáwọn ẹ̀sà àbí ti jù bẹ́ẹ̀ lọ ìtàn. Wọ́n ti jù lọ fáwọn ìrẹ́bì sọ́nà lọ àwọn ààrẹ. bá lọ ka àwọn àwọn àwọn máa. Ọ àmà sí èèyàn ti làwọn tàbí kéèyàn àwọn nǹkan ńlá ńlá tí wọ́n ti pẹ̀lú ànábà Muhammad ló fi já sí pé ọ̀dọ̀ wa o ẹ má jẹ́ a máa wo òjíṣẹ́ ọlọ́run níwo pé ẹni kan àbí wọ́n bá ń ka àdéhìí rẹ̀ ká máa wòran pé àdéhìí náà ni. bí kòmọ̀rọ̀ tó lù lọ wọ́n ní àyà tá ń ké lọ bí a mà sí àyà ẹlẹ́ẹ̀kẹ́ ìgbéjáwé náà. Àmàrí ìtumọ̀ iná, àmàrí kábàrò iná, bá sọ́nù. ṣùgbọ́n a bá fẹ́ pa ọ̀rọ̀ dà a fẹ́ mú nǹkan mi wá a wà á tàkìtì ẹ̀ a mú iná wá a wà mú kábàrò iná wá a wà lọ ju ìsìmù iná tó kọ́kọ́kọ́ wá a wà á ẹ̀ láàárín yìí iná ni násìkò ní gbà ní ìnáka fi dáa ìnáka fi dáa ìwọ̀n bẹ́ẹ̀ni ọlọ́sọ̀ọ̀sẹ̀ báwọn forget bank inna ibrahima fi dáa ọlọ́ pé inna fi dáa ibrahim inna fi dáa ibrahim ọlágbára ju pé inna ibrahima fi dáa ibrahim wà nílé inna ibrahima fi dáa. Lẹ́yìn àríbá wọn, ẹmọ iyì ẹ. Ẹmọ iyì rẹ̀. Ẹmọ láàrẹ̀. Ẹmọ láàrẹ̀. Àwọn òwe kan táwọn lọ́rọ̀ máa ń pa pé kẹ́sìrọ̀ tó lè dá tó kéde lè ṣìṣà. Béèyàn bá ń fọwọ́ kan nǹkan pọ̀. Àbí téèyàn bá ń rí nǹkan pọ̀. Àbí téèyàn bá ń jẹ nǹkan pọ̀. Àbí bá ń lo nǹkan Òní máa dé ìṣe máa. Òní máa dé ìṣe máa. Bàbá mi àbùsẹ̀ mi àbí? Abdulhakeem oúnjẹ wo lẹ fẹ́ràn jù láyé dáhùn kí akíá torí àsìkò ẹ̀kọ́ gbígbóná mímu tọ ọmọ òwò ní ẹ àbá ló ń fẹ́ràn ẹ̀kọ́ gbígbóná mímu ọfẹ́ràn ẹ̀ jù láyé wọ́n bá gbé fún ọ láàárọ̀ ọgbẹ́ fún ọ lọ́sàn ọgbẹ́ fún ọ lálẹ́ òmù fún dídí ọjọ́ mẹ́ta léra wọn ọtún jẹ́ńjọ́ kejì náà wọ́n wá ń kò lórí ti ọ̀nà fún ẹ onkọsáàdì ń bẹ oníyẹlò ń bẹ oníwáìtì ń bẹ ọlọ́bàbà akabàbà ń bẹ gbogbo òun rẹ̀ ní ẹni tí fún ọ lóòótọ́ ọwọ́ ajẹ́bà fún bí oṣù kan ọ̀jẹ́ nǹkan mìíràn máa bóò ni ẹ̀kọ́ gbóná yẹn ó sì rí lọ́dọ̀ yín o bóò ni ó sì rí yóò dùn lẹ́nu mọ́ àwọn ní kásírọ́tò lè mẹ́tàá tó fi kéde rẹ̀ ẹ̀tọ́ ọba tí ń sin nǹkan jù ní gbogbo ògbà èèyàn ò ní sí ilé ẹ̀ tó nǹkan mọ́ tí nǹkan yẹn bá dáa ò ní sí ilé ẹ̀ mọ́ ṣùgbọ́n nílà ká yìí ọmọ ronú pé á ní ìjà a gbọ́dọ̀ máa fi ilé tó bá yẹ sí pé ní tí ọ̀dà náà kò ní sí ilé ẹ̀ mọ́ o ẹni tí ń fagbó tó bá fà láàárọ̀ tó fà lọ́sàn tó fà lálẹ́ tó fà láàárọ̀ tó fà lọ́sàn tó fà lálẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa sàánú ẹ̀ pé oríire ó yí òun ọmọ rò fóun gbádùn lọ́ńtò òun nìyẹn torí pé kò fíìlì nǹkan kan máa ń tiẹ̀ wọ́n ní bọ́bá ti rí náà nìyẹn bẹ́ẹ̀ náà ní ti ọwọ́ náà ọba lọ wọ ọwọ́ àgbẹ̀ àwọn akẹ́mọ́ bá wà roko nǹkan kan ní lórí ẹjọ́ bá fọwọ́ kọwọ́ rẹ̀ ó rí pé bígbà tó fọwọ́ tó bá pọ̀ lọ́wọ́ bá bígbà tó bọ́ kí lọ́wọ́ ni ọmọ ọlọ́jọ́ ọdún kan mo wà ní ìlú kan àwọn ará tọ́kì wà pọ̀ mẹ́ẹ̀ àwọn ọkùnrin wọn àwọn tí máa dákó dáadáa kó tó wọ́n yẹn

àbí náà máa gbé wọn mọ́ yọ̀wọ̀n àfi gbọ́bá tó dúdú agbára wọn ló gbogbo wọn wáyà tí wọ́n sọ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò mú báyìí ní ojú ọjọ́ ìṣe yóò sì máa dé yóò sì máa sọ́ọ̀tù wọ́n bá fọwọ́ kàn án yóò gbé wọ̀ ní dọ́ba ni pé ọ ti gba ọ ń gbé o ṣùgbọ́n ọwọ́ rẹ ti di mọ́ẹ́límà wọn ó ti bá láàmú nìyẹn bẹ́ẹ̀ náà gbogbo nǹkan ti lọ gbogbo nǹkan tá à ń ṣe láyé

ló ah, ah, bí ìtumọ̀ àkọ́kọ́